أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبو jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú ìkẹ́ ọlọ́run àti ìgé ọlọ́run tí a tọrọ fún anabi ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n jẹ́ ọkàn àwa náà kọ́lọ́n ó ṣe àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ọlọ́run kò fi rọ̀ lọ́rùn kọ́lọ́n ó wá ṣe wá lẹ́ni rí adẹ̀bẹ́lẹ́ wọn gbogbo àwọn tí ó wọ lẹ́yìn tiwa náà ìkẹ́gẹ́ yìí ọlọ́njẹ́ ọkàn àwọn náà báwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ́bẹ̀ ti dọjọ́ ẹ̀san lẹ́yìn náà èyí tí ṣe òdodo ọ̀rọ̀ onítẹ̀rà ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òní sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni gbogbo ntí a bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tẹ̀rà ọlọ́run àbíkọ̀ lẹ́rìí inú sunna nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam ohun tí sẹ̀dí asilamu pẹ̀lú ẹ̀ òun ni bídíà gbogbo bídíà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí àfinà ọlọ́run ọba ọba àlekèọ́lá abẹ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jùlọ àti àwọn òròyìn rẹ̀ tó ga jùlọ kí ọlọ́run bá wa pa ní adẹ́bọ kí ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ kọ́ wa bá wa rẹ ńlẹ̀ kó sì bá wa gbé súnà ànábì wa lẹ́yìn ìgbà tí a ṣe àlàyé tó kúnná nípa títọ́ ọmọ inú Islam pẹ̀lú ojú tí ṣẹ̀ríà Islam fi wò ó bẹ̀rẹ̀ láti bi kásẹ̀sà obìnrin káfi wá fẹ́ kó fi máa wá sábíàmá káfi wá tọ́mọ ibo là á tọ́mọ dé àfi wá ba débi pé ọmọ wa gba títọ́ ọmọ náà ó gbọ́dọ̀ ṣe dáadáa sí bàbá àtìyá tó tara wọn jáde àfiparí yẹn náà àfitì lára wa sí ni àwọn tẹfsiri ni àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba kan ó jẹ jáde kí ni tó jẹ jáde ìbéèrè pọ̀ àwọn èèyàn sì kó sínú dààmú lérí pé gbogbo ń ń pé àṣẹ yìí ó kù kínní kan tí ó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwọn sì ní àwọn ọ̀fẹ́ gbọ̀nà ìbínú ọlọ́run ṣe àṣẹ ọlọ́run ẹlòmíà máa gbọ̀nà ìbínú ọlọ́run yóò fi máa mú àṣẹ ọlọ́run ṣẹ ẹni tọ́lọ́ lè ṣe jìbìtì tọ́wọ́ owó tí wọ́n ń kọ́ mọ́sálásí ká kọ́ mọ́sálásí dáadáa ni òfin ọlọ́run ni àmọ́ ní ẹsẹ̀ lọ́gbà mú òfin ọlọ́run ṣẹ mùsùlùmí sì ní kì í gba ọ̀nà ìbínú ọlọ́run pa òfin ọlọ́run mọ́ èèyàn gba ọ̀nà ọlọ́run pa òfin ọlọ́run mọ́ ni ọ̀hún pé ogun tẹ̀ ń wí fún wa yìí ó kù nǹkan kan tó ṣe kókó tí ó jẹ́ ká àwọn nǹkan ń ṣe tí ó jẹ́ àrímúṣẹ ìjẹ́kẹ́ni nǹkan náà wọ́n ní kò sí ní táwọn fẹ́ ṣe tọyọ owó lẹ̀ báwọn ọfẹbìnrin kọyọ owó lẹ báwọn òbí ọmọ kọyọ owó lẹ báwọn ọtọ ọmọ kọyọ owó le báwọn ọràn máa ń lé ẹ̀kọ́ kọyọ owó lẹ báwọn ọrà táwọn sílé táwọn ọdà sọsọ ọmọ lọ́rùn ọmọ ó sì jẹ yóò mú gbogbo ẹ̀ náà pátápátá owó yìí náà ni àwọn tá a pẹ̀lú ọmọ náà báwọn náà bá dàgbà tí bá wọ́n wá ní ẹ dákun àwọn sì mọ̀ pé owó yìí ṣe kókó ọ̀nà wo làwọn wàá gbà táwọn èrì ṣe kátó wá sọ pé àwọn wáàsí ń ferí sọ́ra wọn àwọn àfáà pọ̀ níta tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wáàsí ọ̀nà míì sì ń bẹ tí àwọn èèyàn ń là fáwọn láti fi rówó táwọn náà sì ń wo pé ọ̀nà yìí kọjọ́ ọ̀nà tọlọ́hun sáwọn a máa wá rówó lọ́nà tí ọjọ́ tọlọ́hun káwọn máa wá fi ise ntọlọ ní káwọn ó ṣe bí ọba àlékè ọlá kò ní ọ̀nà ni láti lè gbé kí mùsùlùmí fi rí kí mùsùlùmí sì fi lè lówó torí bí ọba sówó gbogbo ń ta kò sí ìtọ́ rọrùn ń láti àfi pẹ̀lú owó tọ́ba rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ di ká mọ ọ̀nà owó gangan wa tá a fi rí tá a fi ní arísìkí ló fi jásí pé ní ọ̀rọ̀ tí a fẹ́ yanjú lẹ́nìí òun ni ó máa jẹ́ abuwaabu risiki wa mafaatihu fi wijiyati nadori al-islam ọ̀nà wo la gbà rówó bóòlù yẹn ti rìn táàsì ọlọ́run fi sí fún un lọ́nà tí Islam gbà tó là kalẹ̀ wípé ọ̀nà yìí o làágbà rí ṣe tọ́ba dé bẹ́ẹ̀ jẹ̀mọ́ lábẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ yanjú yìí màá pe àkíyèsí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi kò ní lóore fẹ́ni tí ń gbọ́ mi nídìí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí kò sóore ń bẹ fún kó gbọ́ díẹ̀ kó má gbọ́ díẹ̀ kò sóore níbi kéèyàn gbọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí kọ́mọ̀ wá gbọ́ bi tí ọ̀rọ̀ yọrí sí torí tí n bá bẹ̀rẹ̀ sí gbé láti bí mo ti fẹ́ gbé yìí máa sọ̀rọ̀ pàtàkì owó pàtàkì owó pàtàkì owó nígbà bá wa sọ lọ bẹ́ẹ̀ tọ́ bá wa gbọ́ tọ́ wa gbọ́ ọ̀nà gbà wá mọ́ pàtàkì nìkan lọ́gbọ́ ó di kọ́ ọmọ lọ́nà tí ọ̀sọ́ báwọn sọ pọ́ pàtàkì àfẹ́lẹ́ alọ́lọ́ pàtàkì nígbà wọn ti lọ́ pàtàkì wọn ni a máa wà náà yóò máa wà wọn kú wa. ló fi jásí pé ọ̀rọ̀ tí mo fẹ́ kìí ṣe ọ̀rọ̀ téèyàn ó gbọ́ ẹ́písòdù kan àbí méjì tí ó wá sọ pé òun ti gbọ́ ààbọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́ àfi kọ́ ọ gbọ́ látòkè dé ìsàlẹ̀ rẹ̀ kọ́ ọ gbọ́ níbi tó ti bẹ̀rẹ̀ kó o sì gbọ́ níbi tí yọ parí sí kọ́dà tà ni ó gbọ́dọ̀ sọnù torí tí kaba sọnù ń bẹ̀ ọ máa lọ lè sọ ní tí mi ò sọ pé mo sọ sí mi lẹ́nu ọ̀rọ̀ táwa yanjú lábẹ́ bẹ́ẹ̀ kókó ọ̀rọ̀ mẹ́fà ni kókó ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tá a fi wọlé ọ̀rọ̀ tá a fi wọlé ń ibẹ̀ láti fẹ́ ṣàlàyé pípàtàkì owó nínú sẹ̀rí islam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì asbáàbù risk ọ̀nà wo ni a sì kì í gbà wá kí ni ṣe sábàbí téèyàn fi rí ṣe ó méjì ẹlẹ́ẹ̀kẹta kẹfẹ́rọ́tò lè mẹ́lì wọ́n ní táàjù hù tí owó bá pọ̀ kí ni máa bí fún yàn èèyàn lówó aṣọ pàtàkì owó aṣọ tí mo wó wá èèyàn gbọ́ pàtàkì rẹ̀ ọwọ́ aṣọ tí mo wó wá owó wá dé nígbà owó wá dé òun tọ́ba ti wá pọ̀ tán kí ni rìsọ́ọ̀tì kọ́pọ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ fàwa idulmẹ́ẹ̀lì kí lèèyàn fowó ṣe tá a pé owó rẹ̀ yìí láǹfààní owó gidi lélẹ́yìí ni owó tẹ́lẹ̀ yìí ní sàǹfààní eléyìí kan lówó ni owó rẹ̀ ò ṣe àǹfààní ọ̀rọ̀ di mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún kẹ́nìkan tiẹ̀ máa sọ pé òun tó òun kàn fẹ́ ma ọlọ́run ni ìtọ́ òun fẹ́ ni àlùfáàná òfìlà kó wọn tán sínú ọlọ́run àmọ́ ti kó wọn máa ṣe kó wọn kó wọn wówó à òun ọ̀rá yẹ eléyìí ìbádà nìkan lòun fẹ́ máa ṣe irú eléyìí ni kó ní tìjára tìlẹ́lẹ́ ìbádà òun kàn fẹ́ fi sẹ́lẹ̀ torí pé òun fẹ́ sin lọ́hùn ojú wo ni sẹ̀rí àfi woru wọn òun kàn fẹ́ máa sin lọ́hùn òun ọ̀fẹ́ níṣẹ́ òun ọ̀fẹ́ máa wówó ojú wo ni sẹ̀rí àfi woru wọn èyí tí àwọn ajẹ́ pọ́ìntì ẹlẹ́kẹfà tá a fẹ́ yanjú lábẹ́ ọ̀rọ̀ olówó dé òun ni bayanu ilajil hirs watama wadawa alladhi taktasibu bihi sifa alqana'a sẹ́rí bí àwọn yẹn bá gbúrò owó ètí wọn náà bọ́lọ̀ ti dọ́mi yẹn nu torí pé innal insana li hubbil khair lashadid ẹ̀dá tó lọ ń dá gbogbo wa òun ni pé ká gbúrò owó ká gbúrò oore ká gbúrò dáadáa kétí ọ̀nà kójú ọ̀ràn ká máa sáré tẹ̀lé káàkiri èyí òun ni ń bí ojú kòkòrò kọ̀wá sẹ́dá kan tọ́lọ́hún ọ̀dá ojú kòkòrò mọ́ níbi owó ọwọ́ àjùra wọn lọ ni kò sí ẹ̀dá ọlọ́hún kan tọ́lọ́hún ọ̀dá ìfẹ́ owó mọ́ bẹ́ẹ̀ nìkan bá ń pọ̀ wọn ò nífẹ̀ẹ́ owó rárá ọlọ́gbọ́n dá ni àdámọ́tọ́lọ́ ń wa ni ojú kòkòrò yìí kí ni ń jẹ́ ojú kòkòrò kí ni wá ń jẹ́ ìmọ̀ tàmá kí ni ni pé kéèyàn máa gbogbo nǹkan kó di tòun àti ntọ́lẹ̀tọ́ sí àti ntí ọ̀lẹ́tọ́ sí kọ́ máa retí kí gbogbo ẹ̀ kọjẹ́ tòun ni wọ́n ń pè ní tàmá àrùn ní méjèèjì ojú kòkòrò àrùn ní ìmọ̀ọ́rọ̀ kí gbogbo nǹkan ó di tiẹ̀ tiẹ̀ nìkan àrùn ní tọ̀ ọgbọ́n wo láwàá dá tí kálukú ọ̀fìrí solution àbáyọ sárùn ni tí ó rògùn sárùn ni àti pé ní oògùn tá a wá sí tá à ń pè ní kọ̀nà-à torí ìlójú kòkòrò àti ìmọ̀ràn kan kí gbogbo nǹkan ọ̀sà jẹ́ tiẹ̀ tá à ń pè ní tàmọ́ méjèèjì ni kò sí oògùn tó lè wò sàn tó ju tá à ń ní kọ̀nà-à lọ kọ̀nà-à yẹn ní ń jẹ́ ayọ̀ ọkàn ìrìn àjò wo lọ́mọ ẹ̀dọ́ wàá rìn nínú ẹ̀sìn tí ó fi ní ayọ̀ ọkàn èyí tí ó máa jẹ́ ìwòsàn fún ojú kòkòrò àti ìmọ̀tàmọ̀ òní pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹfà kí n wá gbé mi ta lákọ̀ọ́kọ́ sẹ́rí jẹ̀mọ́ owó yìí sáwàdà ọ̀rọ̀ owó sì fúyẹ́ kọ́dọ̀ ọba àlekèọ́lá kò fúyẹ́ ọ̀rọ̀ owó kò fúyẹ́ ọ̀rọ̀ àrísìkí kò sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ọba àlekí ọlọ́ba fẹ́ sọ̀rọ̀ owó nú alukur'an lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí máa pe owó mọ́ rẹ̀ ni ńgbà tọ́lọ́run fẹ́ bẹ́ni tó lówó lọ́wọ́ sọ̀rọ̀ pé máa náwó ọlọ́run bá sọ̀rọ̀ pé wá atuhum ẹ máa fún àwọn èèyàn mimma lillahi alladhi atakum nínú owó ọlọ́run tó fún ẹ̀yin ọlọ́run gbà pé òun lòun ní òun lòun wá fún ẹni tó wà lọ́wọ́ rẹ̀ òun lòun ní bó ti ní tóun ọlọ́run ò pé mọ́ lónìí ọlọ́run gbà pówó òun lòun ṣe bí ìgbà tó ṣe pọ́ wá kó pamọ́ sọ́dọ̀ ẹni tí ń kó ń pè ní olówó ni lẹ́ẹ̀fì mọ̀ owó òfúyẹ́ ọ̀rọ̀ owó àwa ni ọlọ́run àmọ́ mọ́ ara rẹ̀ ṣé ń pè mọ́ rẹ̀ kọ̀tọ́ kèmí ní òní kọ̀tọ́ ní ni ọlọ́run ò ní pè ara rẹ̀ nígbà tó lọ́n sọ̀rọ̀ nusratul bakara ó ní alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin alladhina yu'minuna bilghayb wa yuqimuna as-salah nígbà tí ó parí àyà yẹn ó ní wa mimma razaqnahum yunfiqun nínú táwọ̀ ọlọ́run ṣe fún wọn wọn ná ń bẹ̀ kí ọlọ́run ṣe fún wọn tí wọ́n ná ọlọ́run sì gbà pé òun lòun ṣe kíni òun lòun ní tóun ṣe n kó fún wọn lẹ́ẹ̀fì ni kówó òfúyẹ́ ọlọ́run fún rẹ̀ náà ń pe owó mọ́ rẹ̀ ni níjọ́ táwọn Yahudi tí wọ́n ṣe kátàkátà tí wọ́n ní inna Allah faqir wa nahnu agniya ọlọ́run bínú pé èmi lẹ́yìn pè lọ́lọ́sẹ̀ yìí lẹ́yìn lówó ọlọ́run bínú sí wọn ọlọ́run ní gullat aydihim ọwọ́ wọn parun kú ni walu'inu bima qalu pẹ̀lú tí wọ́n sì pè mí lọ́lọ́sẹ̀ wọn èmi ọlọ́run ọ̀la náà wọn ni ìbínú sí wọn ìgbé wọn jìnnà sí kẹ́mi ni torí pé wọ́n fò tìtì sọ́dọ̀ ọlọ́run ọlọ́run gan fúnra ẹ̀ bínú ló fi já sí pé owó òfúyẹ́ owó kì í ṣàwàdà owó pàtàkì púpọ̀ ọlọ́run fúnra ẹ̀ náà fúnra ẹ̀ bó ti pàtàkì owó tóun kọ̀ wá yọ̀ǹda wa pé ń gbà mọ́ pàtàkì rẹ o ẹ̀yin ẹ máa wòran ẹ má ṣètò bẹ́ẹ̀ ti rí o a ah, ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ gbogbo gbà ọba àlekí ọlá ń pàkíyèsí múmìnì wípé àníṣe wà owó àníṣe ṣètò bó ti rówó tí ẹ bá lọ wo suratul juma ayẹ ẹlẹ́kẹ̀wá ń bẹ̀ nígbà tí ọba àlekí ọlá ń bá wa sọ̀rọ̀ bọ̀ ó ní wa idha qadaytumus salata fantashiru fil ardi wabtagu min fadlillah nígbà tí ẹ bá kírun tán jọ jímọ̀ fantashiru fil ard bẹ́ẹ̀ bá ti kó njima ẹ fọ́n kásẹ̀rì ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá wá ọlọ́ọ̀lọ́n káàkiri kí wọ́n gbàlérò pẹ̀lú ọlọ́run tó wà ń bẹ̀ wọn. ọlọ́run ọ̀sọ́ péjọ jimá wa ni ẹ máa lọ sinmi o ẹ bá ti kí jimá tán ẹ wọlé lọ ẹ máa lọ sùn o rárá ọlọ́run bẹ́ẹ̀ bá ti kí jimá tán jọ jimá ẹ fọ́n sórí ilẹ̀ ẹ máa lọ wá ọlọ́run á sì kí ọlọ́run ẹ máa lọ wá káàkiri. sàn pé yẹn ní túmọ̀ pé ó tún fẹ́ ká ṣe kí ni ká wá kí ni ká wá owó ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé èyàn gbọ́rọ̀ yìí láàbọ̀ kọ́mọ́gbọ́ yòókù o òun ni ń sọ̀rọ̀ pàtàkì bá ti wá owó yìí tọ́ ọ bá wá gbọ́ tó o dúró gbọ́nà tí sẹ́ríà ọgbà wa ó di kọ́ mo ní owó lọ́wọ́ wa kó wa yìí fún ọ torí ò ní sí ẹnìkan lọ́nà ní sọ kọjá ntọ́lọ́wọ́n sọ kò filikitaabi min ṣe kò sí ní tẹ́ ń wá táwọn ọlọ́run ọ̀sọ́ sínú alukurani ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ kalẹ̀ ìkànnì àwọn afẹ́sìn afáwa Iraq ibn Malik tọ́ba dijọ́ jimá ìdásọ́lá alijọ́mọ́ ata tọ́ba kí jimá tán ẹ̀ ń sárafa yóò dìde bí ó ti kírun waqafa ala babil masjid yóò wá dúró báyìí sẹ́nu ọ̀nà masalasi jọ́ jimá yóò wá dúró báyìí masalasi tọ́ba wa dúró mbẹ́ yóò wá pé allahumma inni ajabtu da'awataka wa sallaytu fardaka wa intashartu kama amartani farzuqni min fadlika wa anta khairu raziqin kini tumọrọ ni afa wa iraq bin malik ọsalama jima tan ó wá jáde masalasi yóò ma wá lọ ó wá adúsẹ nana masalasi wa ń allahumma ìwọ Ọlọ́run ọba mi o inni ajabtu da'awataka ìwọ ló pè mí pé wọ́n á kírun nígbà tí ládàá ni sọ pé hayya ala sala hayya ala alfala mo sì ti dáhùn báyìí bó o ti ní wá kírun tó o ṣe lọ́ràn yẹn fún mi mo ti dáhùn pèpè rẹ wa sallaytu fardaka ọ̀ràn yẹn tó ní kí fún ọlọ́run níjọ́ jímọ̀ mo ti kí wantashartu kama amartani mo fẹ́ máa wá lọ báyìí bó o ti ní ti bá kírun tán kí n máa lọ wá sí kí mo fẹ́ wá jáde lọ báyìí tí mà ń lọ wá àsìkí farzukuni min fadlika wá sá àsìkí fún mi nù ọlá rẹ o wa anta khairu rasikin ìwọ lọba tí àsìkí rẹ dáa jù àwọn àfẹ́sìn nù o wọ́n kírun tán wọ́n ń ṣètò bí wọ́n ti rówó lọ lóbi jásí pé èyí máa sọ pé òun ò ní ṣètò owó èèyàn mójútó bí ó ti rí ṣe tí ọ̀rọ̀ àsìkí lábẹ́ ṣẹ̀ríà èyí máa wòran kí ibi tó bá rí kọ́ ó sì máa wòran bẹ́ẹ̀ èyí máa wòran kó wọn ojú olóòsì rárá èyí máa wòran kó wọn ọjọ́ tálíkà rárá ó gbìyànjú ó ṣe wàhálà bí kádàrá rẹ bá wá jẹ́ tálíkà alihamudulilayi ó gbìyànjú ó ṣe wàhálà bí kádàrá rẹ bá jẹ́ pólòsì ọlọ́run sí ọ alihamudulilayi àmọ́ pọ́n wàá jòkó tẹ́tẹ́lẹ́ ó ní ṣètò àsìkí ah, ṣẹ̀rí àkọ́ mọ́ ẹ̀sìn kọ́ mọ́ ìsìláàmù kọ́ mọ́ ìsìláàmù fúnra ẹ̀ ẹ̀sìn wa tá ń ṣe yìí ẹ̀sìn kan ni tó gba gbogbo mùsùlùmí níyànjú pé ẹ máa lọ ṣiṣẹ́ báńbá ń ṣiṣẹ́ torí ká lè ṣe kínní ká lè rówó náà ni ẹ sì má jókòó ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ máa sáré bẹ́ẹ̀ ti dèèyàn tẹ́ẹ̀rí ṣe ẹ gbọ́n tá nàbí wí ni sallallahu ta'ala alayhi wa sallam nínú hadith èyí tí Bukhari gbà wá tí Muslim gbà wá anabi sọ pé la an yi ahuda ahadukum habla ẹnì kọ̀ọ̀kan nu yín kọ́lọ̀ lè yọ okùn rẹ̀ okùn kọ́lọ̀ lè yọ fàyà tọ́tì lè ṣẹ́gi ala dọ́hárìhì tó bá ṣẹ́gi nìtàn kó gbé sẹ́yìn rẹ̀ ìtumọ̀ ẹni pé kọ́wá lọ lè ṣẹ́gi nugbó kọ́ máa fẹ́ rí àbẹ́yìn kọ́ máa fi rù wá lù khayrun min an ya'tiya rajulan a'atahu Allahu min fadlihi fayas'alahu ó lóore fẹ́ ni ni ẹni tí ń lọ sẹ́gi ó dáa fún ju kọ́ máa wá wá olówó tọ́lọ̀ ń ti sáàsì kí owó fún lọ kọ́ máa lọ bára lọ́dọ̀ ẹ̀ a'atahu aw mana'ahu ìyẹn fún ni àbí yẹn ò fún sẹ́ni pé pẹ̀lú àdìsítà nàbí mu wáyé ó fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan mùsùlùmí kọlọ̀ lè wọ́sẹ́ kóun náà lọ lè àti rí ọ̀dà fún ojú kọ́ bára lọ islam ọ̀fẹ́ nìkankan fún òṣì islam ọ̀fẹ́ nìkankan fún ìyà islam ọ̀fẹ́ kẹ́nìkan ọ̀yọ̀lẹ́ islam ọ̀fẹ́ kọ́ lọ lè kí wọn náà lè rí owó anabi muhammad ẹ máa gbọ́ bó ti ròyìn owó ó ní ni'mal malu salihu lirajuli sọọlẹ àá ẹ wá owó dáadáa owó tó da kó tún wá bọ́ sọ́wọ́ ẹni rí tówó bá pọ̀ da kó tún wá bọ́ sọ́wọ́ ìwé ẹsẹ̀ẹsì sẹ́kì wọ́n rówó tó pọ̀ tó da tí ó bọ́ sọ́wọ́ tiẹ̀ náà bó ti jẹ́ ni rí irú ẹni ìwo ni rí ìwo ni wọ́n jẹ́ tó wá jòkó kalẹ̀ tó yọlé Islam ọ̀faramọ́ kéèyàn ó jòkó kọ́ yọlé kọ́ wá lóun ò ní sisi owó kọ́ máa wá àwọn dàbàdì káàkiri kó bẹ̀rù ń jama sẹ́ẹ̀rí owó tẹ̀ ń rí wọn ẹ̀ ń lọ bí ọ̀nà mẹ́ta sẹ́ẹ̀rí àti wá owó ìran mẹ́ta ní wówó ẹgbọ́n mi dáadáa ìní ìyàn mẹ́ta ní segini ọ̀kan dáa méjì ọ̀dà ìran kan dáa méjì ọ̀dà ìran tó dáhùn lẹ́yìn ọ̀wá ṣiṣẹ́ nínú àdìsí anábìwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam anabi ni rọjulun aduniya anabi ni rọjulun arákùnrin kan jama alimẹ́lá min xilihi wa anfaqahu fi haqihi fahada bi arfa ilmanazil anabi lẹni eri nínú jọ tòun lẹ́ntọ́lẹ̀ lè ṣiṣẹ́ tọ́wáwá owó tọ́wárò owó ẹ̀ntọ́lẹ̀ lè ṣiṣẹ́ tọ́wáwá owó nígbà tí ó kówó yẹn jọ min xilihi ọ̀nà halali ọ̀nà ẹ̀tọ́ lọ́gbà kówó níjọ wá ànfàkọ̀ wúfẹ̀ hákìhì ó tún wá náwó yẹn síbi tó yẹ kọ́ ná sí fáwọn fàáda bí arfa ilmanasil tọ́ba dijọ́ alikiyama irú ẹni bẹ́ẹ̀ ipò tó ni ó wà. ọlọ́lẹ̀ ṣe wàhálà owó lọ́nà halali nígbà tí ó wá ná owó ọ̀nà síbi tọ́lọ̀ ní kó ṣe kí ni tó bá dijọ́ alikiyama ipò tó ga ni wa ẹni ẹlẹ́ẹ̀kejì rọ́júlùn jama alimẹ́lẹ́ min ghayri hillihi nígbà tó fẹ́ wá owó kọ̀ọ̀kọ́ ọ̀nà kan láti fi rí i àtọ̀nà haramu àtọ̀nà jìbìtì àtọ̀nà olè àtọ̀nà ogun àtọ̀nà àfọ̀sẹ́ gbogbo ẹ̀ pátá ló kójọ tó fi rí owó anabi ni wa anfaqahu fi haqqihi nígbà tí ọwọ́ aná owó nì ibi tó yẹ kọ́ nẹ́sí ní nẹ́sí lóòótọ́ ló lu jìbìtì àmọ́ ń tọ́jú ìyá ń tọ́jú bàbá lóòótọ́ lọ́jà le àmọ́ ń kọ́ mọ́sálásí lóòótọ́ bíúrì ní ti ń ṣiṣẹ́ wọ́n sì ń já ọtí kátọ̀n kátọ̀n fún òun náà ń tà á àmọ́ wọn ò ní pé kíní kan yá mọ́sálásí àfi kó donéètì ọ̀nà tí ń gbà rówó ọ̀nà haramu ni tí ọba wa na ọ̀nà ibi tó yẹ kọ́ na sí ní segin anabi nírú èèyàn bẹ́ẹ̀ fa ahada bi akabathil manazil ibi tí ó sọ̀kalẹ̀ sí ní jọ́ àlùkìyàmù ó burú ìgbà mi ẹlòmíà máa fóònù pé ẹ dákun ẹ ti ń ṣe four one nine àmọ́ ń gbọ́ wáyà lọ́wọ́ akọ́ mọ́sálásí sọ́lọ́ wọn fèrè jìn <laughs> èsì rẹ nu ẹnìkan ó owó ó sì gbọ́ wáyà lọ́wọ́ àṣetáwó báà ọ bẹ̀rẹ̀ sí fún nkọ́ masalasi káàkiri ibi ó ti rí nkọ́ èsì tiẹ̀ náà nù ẹni ẹlẹ́ẹ̀kẹta sẹ́mi pé ibi tóun ti rówó dọ̀tí ibi tí wọ́n á nà sí wájú ibi tí anabi tó bá dijọ́ àlìkíyàmọ̀ ibo ní ọba rẹ̀ ibi ó dọ̀tí náà ní ó ti bá rẹ̀ kò ní bá rẹ̀ nbírí ibi ó burú ibi tó lọlẹ̀ iná ní jẹ́bẹ̀ ní ó ti bá rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta òun wà ní rajulun jama al-mala min hillihi jọ níbi ó ti yẹ ó kojọ ó sì sẹ́rọ owó ni owó ní ma ètò ẹ ẹ wàhálà rẹ ló bí owó owó ń sì pọ̀ ó sì ma nígbà tí ọwọ́ àna ọwọ́ àna fi ghairi níbi tí ó yẹ kó sí tádà ní ṣiṣẹ́ àmásẹ́wó ní kówó fún gbogbo owó rẹ̀ owó halali ni àmásẹ́wó ní ná fún owó rẹ̀ owó halali ni àwọn tí ó mutí ní rọtí fún ibi tí ń ná sínú ni owó rẹ̀ wọ aláàlí ni tọ́wọ́ bá dá wà lálẹ́ òun ni ó fi náà ń sẹ́ anabi ní orí yẹn bẹ́ẹ̀ akaba fẹlẹ́mẹ́nẹ́sìn ibi tó burú lòun náà wà njọ́ alikiyama ibi tó burú ní wà njọ́ alikiyama ọ ẹni ẹlẹ́k ǹjẹ́ kí mo pè é mẹ́rin ni ẹni ẹlẹ́k ẹni lẹ́ni tọ́wọ́ á rí níbi ìdọ̀tí ó tún wá nà sí kò sí iyèméjì ibìkan náà wọ́n jọ wà pẹ̀lú àwọn méjì tá a kà sẹ́yìn ibi tó burú lòun náà wà ibi tó burú lòun náà wà àwọn mẹ́rẹ̀ẹ̀rin nu ẹni àkọ́kọ́ ẹni wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́ tọ́nà sí ọ̀nà tó yẹ kọ́nà sí ó wọ́n bí halal ó sì ná síbi tó yẹ kọ́nà sí ibi tó ganá wájú alkiyama ẹni ẹlẹ́ẹ̀kejì ó wọ́wọ́ lọ́nà ìdọ̀tí ọ̀nà haramu ló ti wọ́wọ́ ìwà ná síbi halali yóò jí yànjú alkiyama ẹni ẹlẹ́ẹ̀kẹta owó wọn lọ́nà tó ṣe kínní halali ìwà ń nà síbi òun náà jìyà ẹni ẹlẹ́ẹ̀kẹrin owó lọ́nà ìtún wọn nà síbi ìbàjẹ́ tó nà síbi tí ọ̀yọ́ nà sí ìyà lòun náà jẹ jọ àlùkìyàmà ẹnìkan ṣoṣo ni ò ní jìyà nu olówó òun lẹni tó owó lọ́nà halali ó tún wá nà sọ́nà gbọ́dọ̀ jẹ́ kí sẹ̀dí asilam kò ní ọmọ òwò tọ́ba sì ti wá owó ọ̀nà náà ni wíwá owó fún wa ní Islam ẹ̀tọ́ ni ṣẹ́rí ṣẹ̀ríà Islam ẹ lọ́ọ́ gbọ́ Islam yìí dáadáa Islam fún rẹ̀ kọ̀kọ́ ayé fún yín pé ẹ máa ń ṣètò bẹ́ẹ̀ ti rí ntọ́kàn yín láyé o rárá o aburú inú ayé tí ọ̀sọ̀ ọ̀dọ́mọ náà ní Islam kọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ó sọ ọdọ ọmọ iná ní islam kọ àwọn owó ìdọ̀tí tí ó sọ ọdọ ọmọ iná òun ní islam kọ ìwà owó fún mùsùlùmí ọ̀ràn yẹn ni kí ni mo pè jàmá kí wọ́n ní kí ló dé kò ní ìṣiṣẹ́ mo fẹ́ rí owó ó sì máa sọ fún wa pé kì sowó díẹ̀ ní wá o owó gidi owó gidi owó sam ní wá owó tààrà àmọ́ májẹ̀mú ni pé ó gbọ́dọ̀ lọ́nà haram ni mo fi ń sọ lẹ́ẹ̀kan tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé èèyàn ó gbọ́ díẹ̀ kọ́mọ gbọ́ yòókù ẹni bá gbọ́ tí mo sọ pé wọ owó owó tààrà owó gidi tí ó bá gbọ́ yòókù mọ́ wọn àwọn anáni ọmọ lọ sí yóò ní sẹ́kẹ̀ ẹlẹ́yà ní káwọn máa wọ owó tààrà ló fi jásí pé mahadara tí mo ń ṣe lọ́wọ́ yìí kì í ṣe ń téèyàn gbọ́ kan tí ò ní gbọ́ èyí tó kù tó gbọ́ àbọ̀ tó gbọ́ àbọ̀ kò sí kéèsì mi kéèsì tiẹ̀ ni sẹ́ẹ̀rí káwá owó nítorí àwọn bùkátà tá a fẹ́ ṣe àwọn bùkátà tá a kàkọjá lẹ́ẹ̀kan bíi ká fẹ́yàwó owó láì fẹ́ bíi ká bímọ kọ̀gbọ̀fẹ́ bíi ká tọ́ ọmọ kọ̀bọ̀fẹ́ wá kọ́mọ náà wá dàgbà kọ́fẹ́ ṣèmúre fún bàbá àti ìyá kọ́rọ́rùn owó náà ní èsè àwọn nǹkan yìí jẹ́ ọ̀ràn èèyàn fún wa tá a gbọ́dọ̀ ṣe èyí ń lọ sọ di pé a gbọ́dọ̀ wá ṣe iṣẹ́ tó bá ti rí i owó tá a fi ṣe àfàwà wahab ibn jabir ń sọ fún wa pé níjọ́ kan òun rí sàbí anabi wa muhammad tá a ń pè ní abdullahi ibn al-amr ibn al-as ó lóun rí fi baytil maqdis ní jerusalem àwọn pàdé ń bẹ òun rí ń bẹ wa ataahu mawlan lahu ìkànnù àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ abdullahi ibn al-amr ibn al-as. ìkànnì àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ́ba wa bá ọ wá sọ fún Abdallah ibn Amr ibn Al-As pé ọ̀gá wa àfa wa mo fẹ jòkó sílẹ̀ yìí lóṣù kan ìfẹ́ padà sí Madina mo fẹ́ wà ní Bethel Makdis lóṣù kan ìfẹ́ padà sí Madina àsìkò tí ń bá a sọ̀rọ̀ yìí ó jẹ́ gbàtí Ramadan ń bọ̀ tó ní láníyàn kó ń fẹ́ jòkó sí Bethel Makdis kó ń gbà wẹ́ẹ́ Ramadan kó o má padà sí Madina kí ni Abdullahi bí Abdullahi béèrè pé Ibn Amr ibn al-Asi ìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé alitarakita li ahali kama yẹ kú tó hàn sẹ́ńgbà tó fẹ́ kó lé kó tó máa bọ̀ wá sílẹ̀ yìí tó sì fẹ́ jòkó sílẹ̀ yìí lóṣù kan ṣé àwọn ìyàwó rẹ ọmọ rẹ fámìlì rẹ tó kódà sílé ó ti fi tí wọ́n máa jẹ́ lẹ̀ fún wọn. kọ́lá la ó lóun ò fi lẹ̀ o kí ni abdullahi abdullahi amúrúmú azizi fún ọ sọ fún pé fàríjẹ padà lọlé fada alahum máa yẹ kó tó hom padà lọlé kọ lọ ṣètò bí wọn ó ti máa jẹ bí wọn ó ti máa mu fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam qaal yaqul kafa bilmari ithman an yudayi aman yaqut abdullahi abdullahi amúrúmú azizi wo mo gbọ́ta nàbì sọ pé ní ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́jẹ́ fọ́mọ èèyàn kọ́lọ́hún ó fún níyàwó kó tún fún un lọ́mọ bọ́lọ́hún ọba wa dé ládé bàbá àtìyá kọ́lọ́hún ó tún dá bùkátà wọn sí lọ́rùn kọ́ wá ara wọn láre kọ́mọ̀ wá tí wọ́n jẹ fún wọn ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni káfa bilimari ithman ayudọ yìí a máa kóòtù ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́mi èèyàn máa ra ẹbí ẹ̀ láre àwọn tí ó fún lóúnjẹ àárọ̀ fún lóúnjẹ sọ fún lóúnjẹ lé kọ́mọ ara wọn láti kọ́mọ fún wọn lóúnjẹ ẹ̀ṣẹ̀ ńláńlá ni ló fi jásí pé kọ́mọ lè bá a máa kó sínú ẹ̀ṣẹ̀ ọ̀ràn yẹn ni kó o ṣètò bó máa rówó sẹ́rí baba sẹ́rí ìyàwó tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan kọjá láti ẹ̀ma yéṣu ọmọ bíbí ta ni ọmọ bí owó sẹ́rí àwọn nǹkan nì ẹ gbọ́ mi dáadáa bọ́ọ̀ bá mójútó bó máa tọ́ wọn ẹ̀sìn ó bọ́ lọ́wọ́ rẹ̀ ẹlòmíì níbi tí ò ti mójútó sẹ́ láti fi bọ́ ìyàwó láti fi bọ́ ma ẹ̀sìn gan tó padà bọ́ lọ́wọ́ ẹ̀ torí pé owó wíwá owó láti fi ṣe àwọn tá a wí yìí ọ̀ràn yẹn ni káàdẹ̀l fakiru anyẹ̀kú na kófòrán bí ó sì bá pọ̀ yóò fẹ́ sọ yẹn di kìfìrí ìyẹn ni ọ̀jẹ̀ kọ́ mi yóò múra sọ́nà pé ọ̀nà wo ní ìgbà rówó láti fi tọ́jú ìyàwó láti fi tọ́jú ọmọ láti fi tọ́jú inú ilé kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n wọ̀ kí bo wọ́n gbé bàbá àtìyá ọ̀ràn yẹn láti tọ́jú wọn. àfọwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ń sọ fún wa pé kana rasulullahi sallallahu alayhi wa sallam idha nadara ila rajulin fa'ajabahu qal alaka min hirfatin fa in qalu la hal lahu min hirfatin fàyìn kọ́ọ̀lù la sakọ̀tọ̀ àni àyìn nìyí bí anabi bá wu ẹnì kaba yìí abdulayi ibn abbas ní sọ fún wa o ó ní tí anabi bá wu ẹnì kaba yìí tí anabi wá láìkì ẹnì yẹn pé á ah, èèyàn rè ọmọ wojú rí ọmọ dalé yẹn anabi wa bí àwọn léde pé arákùnrin táwọn wò tọ́ dáadáa náà àwọn sábẹ́ wa yìí tọ́ da tó báyìí hali lahu min hirifa njó ní sẹ́tí ń ṣe sóní sẹ́tí ń ṣe jẹun abdulayi bin abasi ni táwọn bá sọ fún anabi pé la kò níṣẹ́ ó ní sakata àyìnlẹ yìí ẹni wọn sì jábọ́ lójú anabi yà àṣẹlẹ yìí ṣe yẹn gidi kò níṣẹ́ kò níbi tí ń gbà arówó jẹun kí á ní ń gbára dáadáa kìí sí ọlọ́run lọ́ọ́ máa yẹ̀yàn lẹ́kọ̀ọ́ tá a wà yìí tí ò níṣẹ́ tí ọmọ wọṣọ tí ọmọ yẹn káàkiri lábẹ́ ṣẹ̀rí ọlọ́run tó ọba ti níṣẹ́ tó ṣe jẹun ẹni tí ò níṣẹ́ anabi fojú yẹpẹrẹ wò bẹ́ẹ̀ ò níṣẹ́ níṣẹ́ yẹpẹrẹ lónìí sẹ̀rí àwòrán yẹn gidi torí kò níbi tí ń gbà rí èyàn níbi tí èyàn gbà rówó ni èyàn máa wòran ó ní tẹ́nìyàn bá wá jábọ́ lójú ànábì wọ́n wá bí ànábì léèrè pé ya Rasulullahi ma dhaka kí ló dé tó fi wọ́n pé kò ń sèyàn gidi ànábì wà fún wọn lẹ́sì pé li anna al-mu'mina ẹ máa pèsè ànábì fún wọn o ànábì ní mu'mini idha lam yakun dha hirfa tí múmi ní ọba file lọ ó níṣẹ́ lápá tí ó máa jẹ ta ayé aṣàbìdí nìyí yóò sọ ẹ̀sìn rẹ̀ díjẹ́. èyí ń ló kó yẹ̀yẹ́ bẹ́ẹ̀ sìn lé ní ń gbọ́ ọjà sí pa àwọn àfẹ́sìn ọlọ́nà jíjẹ múmu wọ́n sọ ẹ̀sìn díjẹ́ lẹ́sìn fi yẹpẹrẹ ibi tí táwọn àfa mi bá délé ní bí àfa bá ń kọjá lọ́wọ́jú ilé olówó kọ́dà bí ọ̀yà bí olówó pẹ̀lú àkànlọ́ ti géètì wọ́n ti ń bọ̀ mo sọ kan fún yín bíjọ́ mélòó ń jó ni inú mi sì bàjẹ́ ọ̀rọ̀ tí ń sọ yọ tọdún méjì mẹ́ta ń kọjá lọ lọ́nà sẹ́rí ń bí náà ni ìyá kan wá ń ta ráìsì ó gbé tébù ráìsì eh, síwájú báyìí òun dúró àwọn èèyàn tó wájú rẹ̀ wọ́n ń bu ráìsì fáwọn ráìsì ní thirty naira forty naira fifty naira ẹnfẹ̀ ẹran twenty twenty naira ń sìn àwọn èèyàn pọ̀ ń ra àwọn ọmọ sùkúù kankan àwọn àfáà méjì kan wá jókòó lábẹ́ tébù wọn ń ké yà sí i tébù tiẹ̀ kó rẹ̀ sí lélẹ́rìí wọn àwọn afa kan á jòkó bẹ́ẹ̀ wọn mú tẹ̀sí wọn kan mú fọ́sọ̀lẹ̀ àti mú wọn sàdún aa ah, ah. sẹ́ni pé ntànà bí sọnù ni ẹ dákun tí a bá kìlọ̀ fà àyíní kíni àyíní sẹ́ni anabilẹ̀ ntí ọba ti níṣẹ́ ta ayíyàṣá bìdí nìyí yóò máa fẹ̀sìn jẹun kíni ó fẹ̀sìn jẹun kíni ọlọ́ọ̀fà máa pẹ́ ńgbà náà àti délé àti kéyàsí mẹ́ta sílé kẹ́ tó dé ẹ̀ fi owó sí yàsí ránṣẹ́ sí wa ngbàtà wa sinle sí nílé adélé nle alájà nílé kọ́dà asàlù kúránì kalẹ̀ tá a yẹ aṣàbìdí nìyí ni àwọn sàábẹ́ là nẹ́bí ń bá so yìí o abdulayi bin abbas lọ́gbà àdìsí yìí wá o radiyallahu anhu ngbọ̀ ọjà sí pé anabi ń béèrè pé so ní sẹ́tí ń jẹun wọ́n ní kò ní sẹ́ anabi di pé yẹn yẹpẹrẹ ni wọ́n á bí anabi kí lóde tó fi jẹ́ yẹpẹrẹ anabi ni bí ọba ti níṣẹ́ tí ọmọ fi jẹun ta ayíyàṣá bìdí nìyí ẹ̀sìn ni ọmọ fi ṣe jìbìtì jẹun èyí ìbala ọba wà fà wí o ká lọ ṣàkíyèsí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa. ṣé wàá rí níta àfi mọ̀ọ́yàn ní akọni ọkùnrin pé lágbájá ọkùnrin gidi ni pé lágbájá èèyàn gidi ni àáfàá wa Sufyanu Thawri òun ló jẹ́ àmọ́ níta ọkùnrin yìí o èèyàn gidi ni rahimahullahu rahmatan wasa ọsọ ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ níwọ̀n sọ fún mi pé ìwọ ọmọ mi àléyíká bi amalil abtol ọ̀rọ̀ tí ìbọn sọ ni pé iṣẹ́ àwọn akọni èèyàn ni ọmọ ṣe o àwọn akọni èèyàn ìwọ náà máa lọ sí sí àwọn akọni èèyàn ọmọ wa béèrè pé kí ni sí akọni èèyàn Sufyanu Thawri wá ń sọ fún pé alkasibu minal alal kọ́ ọ máa lọ lè ṣiṣẹ́ nu halali akọni èèyàn halali ni máa ṣe iṣẹ́ halali ni máa ṣe wal infaaku alal iyal kọ́ ọ máa náwó lérí ẹbí akọni èèyàn máa náwó lérí ẹbí ni máa náwó lérí ọmọ máa náwó lérí ìyàwó máa náwó lérí bàbá àtìyá ẹbí ọmọ náwó fún gbogbo wọn akọni èèyàn ní í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀lé nìkan tí ò níṣẹ́ lápá ti ń tọrọ káàkiri inú ẹbí kì í sakọni èèyàn bẹ́ẹ̀ bá tẹ̀lé nìkan tó wá níṣẹ́

ìyàwó ọmọ ni dọ̀tí ìyàwó ebi ọmọ payàwó ẹ̀ ẹranko ọkùnrin nù torí ẹranko ọba ti jẹ kò sí ntọ́kan pẹ̀lú ẹlòmíì jẹ abẹ́ ẹlòmíì ọ̀ ẹ̀kọ́ jẹ kò sí ntọ́kan ẹranko kó n sọ láti dóúnjẹ lẹ́kọ́ jẹun kó sì máa yẹn bá kọ́ bá ń jẹun kò ní ké sábò báwo bá lè wá bẹ̀ kọ́ ẹranko ọkùnrin nù tábò bá sì ń jẹ kò ní ké sákọ́ ẹranko ọkùnrin nù akọni ọkùnrin yóò ṣiṣẹ́ nù halali tọ́ba wa ro yóò fi tọ́jú ìyàwó yóò fi tọ́jú yóò fi tọ́jú ẹbí náà mọ́ wọn èyí ti jẹ́ akọni ọkùnrin nu Sofiyanu sọ̀rí ní bọ́mọ ẹ sọ̀rọ̀ ó ní ọ̀dọ́wọ́ rẹ akọni ọkùnrin ní ọlọ́ jẹ́ akọni ọkùnrin tá a pè lákọ̀ọ́kọ́ akọni ọkùnrin yóò ṣiṣẹ́ tọ́ba wa rówó yóò wá fi tọ́jú ẹbí ẹ̀ sẹ́rí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni sọ́wájú ara wa ni Sofiyanu Thawri tí ó dàrú àfáà ni Sofiyanu Thawri àfáà ni ọ̀rọ̀ sẹ́sí ṣe kéèyàn fi rówó kò mú láwàdà kéèyàn ṣiṣẹ́ halali kó fi rówó Sufyanu Thawri kò mú láwàdà ó sì nílé kí ó yí máa káwọn yẹn kéwú rẹpẹtẹ báwọn yẹn bá wá bá a ní sheikh afẹ́ kéwú ntí ọkọ̀ béèrè ni pé halaka wajhu ma'isha ọlọ́fẹ́ wálé kéwú máa wá kéwú halaka wajhu ma'isha so ní ọ̀nà tó ń gbà jẹun kó tó wọlé kéwú ọ̀nà wo ló gbà jẹun tíyẹn bá sọ fún un pé ní à wọn ọlọ́nu oúnjẹ kan tọ́ tọ́ yẹn o yóò sọ fún pé à àkọ́kọ́ ni pé kó o tó bẹ̀rẹ̀ lè kéwọ́n yà yín amarahu bitola belmaash kọ́kọ́ lọ wọ́n náà tọ́ ma gba jẹun náà lọ wọ́sẹ́ tọ́ ma fi jẹun àmọ́ kọ́ ma wálé kéwọ́n ọmọ akpé bí ń pa ọ́ àbẹ́ ọmọ pé ká ma bọ́ kọ́sáyé rẹ̀ tọ́ba wa sọ fún pé òun lọ́nà tó ń gbà jẹun tó sì tó tó ní kìfáyà tó tó ìgbà òní sùfìyànù sọ̀rí òtọ́ máa kọ ní èyí ni ó fi yé wa pé èyí máa lọ dá bùkátà bá àwọn àfa lọ́rùn ẹ wà á mọ ọmọ wa sọ́dọ̀ àfa ẹ wà á ní àtòkù rẹ̀ àmóbùn ọ ẹ sì ní sànà bí o ti máa bọ̀ fún un mistake ni o àwọn sálàfù sọ́jú èsè báwọn ẹni eré tọ́sájú èsè báwọn òbí tó wà pé òun fẹ́ tọ́mọ òun lè kéwú yóò mọ ọmọ wa lè kéwú pẹ̀lú ètò owó tí ọmọ fi ṣe kí ni yóò máa lọ sí ẹjọ́ ọmọ fi tọ́jú ọmọ rẹ̀ kọ́ wa ní ma kó àtòkù àtàyè ah, ah, ọlọ́run ló ní òkú àtàyè mọ́bùn ẹ má bùn má bùn sẹ́yìn àwọn sálàfù sọ̀lẹ̀ wọ́n mọ̀ tó máa kéèyàn ṣiṣẹ́ rówó púpọ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ tọ̀ àfàwà Ayub As-Sakhsitani ọjọ́ makewu Abu Kulaba Abu Kulaba wa ń bá Ayuba sọ̀rọ̀ ó wá ní ya Ayub mo pè wá Ayub ọmọ makewu mi ilizami sukaka mójútó náà ọjà rẹ dáadáa ọjà tó máa lọ ọjà ńjojúmọ́ mójútó ọjà máa lọ ọjà dáadáa fa inna fi aginan aninas ìmójútó jàun kò ní jẹ́ ọmọ bára lọ́wọ́ àwọn èèyàn tó bá ti mójútó tó ń lọ ọjà dédé tó ń lọ ọtajà dédé kò ní jẹ́ kó ọmọ bára lọ́wọ́ àwọn èèyàn wọ́sọ̀lá hàlfì dìín yóò wá jẹ́ kẹsìn rẹ̀ ọ́ dáa ìyẹn tí orí ṣe ẹ̀sìn rẹ̀ ó lè tó ìyẹn tí orí ṣe kí mo lẹ́sìn rẹ̀ ó lè ṣe ó lè tó èèyàn níṣẹ́ lápá tí ó máa gba iye kan tí ó máa rí iye kan tówó kan máa wọlé lẹ́sìn ó fi dúró ẹni tí ó bá ti lè níṣẹ́ gidi yọ bẹ́sìn jẹ́ kó tó jẹun ṣe rí lílọ wáṣẹ́ gidi láti fi tọ́jú ara ẹni láti fi tọ́jú ọmọ ẹni tọ́jú ìyàwó ẹni tọ́jú ẹbí tọ́jú ara ọ̀ràn yẹn sí ni o òun ní sì máa jẹ́yìn ọ̀sẹ̀mí ìsẹ̀mí abiyì tẹnibọdì ò ní tẹni kankan ò ní ilé yẹn yẹpẹrẹ Abu Sulaimanu Darani nígbà tí ó máa sọ̀rọ̀ ẹ máa gbọ́ ntọ́ sọ ó ní laysatil ibadatu an tasifa qadamayka wa ghayruka yakutu lak kìí ṣe ẹ̀sìn ní kọ́ máa yẹn náfìlà láti àárọ̀ náà dalẹ́ kẹsẹ̀ rẹ méjèèjì ọwọ́ awú nítorí náfìlà tó yàn kọ́ wa jásí pa wa wádìí ẹnìkan ní fún ọ lóúnjẹ ìwọ kò ń ṣiṣẹ́ tó ń jẹ ẹ̀sìn kọ́hún kọ́ ọ máa ṣe náfìlà ládùúgbò àtọ̀sán àwa wádìí pọ́nà wo lọ́ ń gbà jẹun ọwọ́ ajásí pa ẹnìkan ní ń bọ ìwọ kò ń ṣiṣẹ́ tó ń jẹ iṣẹ́ iṣẹ́ ẹ̀gún rẹ kọ́ ń jẹ ṣéèkì ní kì í ṣe ẹ̀sìn lélẹ́yìí hùn ẹ̀sìn kọ́hún wàlẹ́àkìn ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn rẹ ibùdó àbírọ̀ gífìkà lọ́sẹ̀ tó bó ti máa rí nǹkan jẹ́ ṣiṣẹ́ kọ́ máa rí nǹkan jẹ fa àhárísì ha wa mójútó náà tó máa gbà jẹun mójútó dáadáa fún mọ̀tá lẹyìn yìí lọ́wọ́ abẹ́rẹ́ bá dá yìí lọ́wọ́ abẹ́rẹ́ bá dá ọ wáṣẹ́ bí kan lọ ń ti kan ní mowó wá fún ìwọ fúnra rẹ owó owó ẹ̀sìn tó bá wá ń ṣe ń gbà ẹ̀sìn gidi ni ni yóò máa jẹ́ sẹ́ẹ̀rí owó ìmàjẹ́ yọ sẹ̀mí abiyì ni èyí tó lóun ti ilẹ̀kùn tí yóò sí tí kàn ń ṣàdúrà tí ń ṣe kí nẹ́fẹ̀lá ti ṣe gbogbo ẹ̀ yìí ẹni tí ń fún lóúnjẹ òun kò níyì lọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n á fún lówó yẹn ẹni yẹn ò níyì lọ́dọ̀ ẹ̀ sẹ́ẹ̀rí ìṣiṣẹ́ wa owó lọ́nà halali ìmàjẹ́ mùsùlùmí ọ̀sẹ̀mí nísẹ̀mí abiyì ni. Ni afa wa Sa'id ibn al-Musayyib ń sọ fún wa pé la khayra fi man la yuridu jam'a al-mali min hillihi yuti minhu haqqahu wa yakuffa bihi wajhahu anin nas ó ní kò sóore níbi kéèyàn máa wá owó lọ́nà haram ìwà owó lọ́nà halal oore wà ń bẹ lẹ́yìn náà tóore bá wá débẹ̀ tán kéèyàn wá ná sójú ọ̀nà tó yẹ kó ná sí ó sì sẹ́nà halal ní orówó Ọwọ anabi ọyẹ kọ́ náà yóò jẹ́ kí àwọn èèyàn fojú abi ìyàtọ̀jú alápọ̀nlé wò ó ọ̀nà aláàlẹ́ ló ti rówó yóò tún na ó tún máa na ọ̀nà lérí ìyàwó rẹ̀ ọ̀nà lérí ọmọ ọ̀nà lérí ẹbí ọ̀nà lérí ara ọ̀nà lérí ara àdúgbò kọ́dà yìí ń bọ̀rọ̀ bọ̀ kọ́dà yìí máa náwó fáwọn ọmọ gáràjì yìí ń bá bọ̀ bẹ́ẹ̀ ni bí máa lọ ẹ̀ yóò ní pọ́ìntì mo bẹ́ẹ̀ ọ̀nà wo lèèyàn máa ná bẹ́ẹ̀ bá ń kọjá lójú ìjọba ń pé yọ da fún ọ yọ yẹ ọ kalẹ̀ ó fún ọ lówó ni kì í ṣe pé àwọn máa ṣagídí pé ọ ah, ní yìí báwọn lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ni abá ti ń kí ọ ti ń yín ọ tẹ̀gbẹ́ ẹ káàbọ̀ ẹjọ́ kọjá páàkì ọ̀nà fún ẹ̀sìn náà fún wọn náà ó sì sọ pé owó wọn béèrè bisimilá wọn ni alájí yọ da fún yín bẹ́ẹ̀ yẹn ti náwó nù ẹ̀rí ń bẹ lérí ẹ̀ ń bá bọ̀ ama kí a máa kí ọ kí a máa yìn ọ torí owó tó wà lọ́wọ́ rẹ kọ́ ọ má wàá fún èèyàn bú ni ọ. èyí ṣe yàn rí ọ̀wá ni pé ńgbà náà àwọn eléyìí wọ́n rí rúṣurùṣu owó àwa fún olówó wọn lè má fi jẹun tí wọ́n fi jẹ ọ̀kan ó fún wa. <laughs> ń bá bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀rí wà lórí ẹ̀ mọ̀ ń bá bọ̀ pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin àbí karùn-ún lọ́wọ́ ní tí ì fẹ́ yà síbẹ̀ nísìn sẹ́ẹ̀rí àfáwa Ibn Qudama al-Maqdisi nínú àfa gbèsè ta níní Ibn Kudama jẹ́ oyé wa wípé owó wíwá kí haram àwọn owó kí wọ́n fẹ́ ní owó kì í ṣe haram ìgbà tí ń ṣàlàyé Ibn Kudama ń ṣàlàyé ìṣesí àwọn tí wọ́n ń wá ayé tí wọ́n fèsì pé ayé la fẹ́ ṣe ayé la fẹ́ ṣe tí wọ́n wálé kíámà nígbà tí wọ́n á yanjú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tọ́wárí pé ó fẹ́ dàrú mọ́ pé ǹjẹ́ yẹn wá sí kí àbí òní wá àrísìkí Ibnu Qudama wa yanjú ẹ̀ pé rárá o bá a ti lé yín sáfáyé tó kì í ṣe pa ni ẹ mọ̀ wá owó tẹ́ fi sáyé o Sheikh Ibnu Qudama wa ń ṣàlàyé pé ń pẹ́ qad bayyanna ọ̀là ti ṣàlàyé kọjá anel mẹ́ẹ̀lá pé ń tà ń pè lówó la yudhammu li dhatihi kì í ṣe pa aṣọ kówó ọ̀dà torí kójówó káwa ní owó ọ̀dà nítorí pa à ń sọ pé owó ni pé owó ọ̀dà owó ọ̀dà ọ̀hún owó kan sọ pé ọ̀dà baliyambagi anyumda ntọ́tọ́ ni pọ́ yẹ ká máa yin owó ni ká máa pọ́ owó da owó da li anahu torí pé owó sábàbùn lítàwọ́sùlì ilà masọ́lẹ̀ dín owó yìí la fi sàkàsọ̀ tá a fi tún gbèsè ayé ẹ̀sìn gan ṣe a máa wàá sọ́wọ́ ni ẹ̀yin a máa gbọ́ mi káàkiri ayé àwọn tó ṣe léṣe tẹlifíṣàn Orísun owó kan kí wọn náà jẹ́ fi gbé jòkó. spika tá a fi ń sọ̀rọ̀ yìí owó kan kọ́ ó kan láwà ní tá tá a fi ni bó ti fẹ́rẹ́ tó yẹ owó kan la àbí bẹ́ẹ̀ kọ́ jẹ̀mọ́ ni àbá ti ń rìkọ́ọ̀dù rẹ kí lè yẹra kámẹ́rà ń òní jẹ̀mọ́ mọ́sálásí tá jòkó kí lè yẹ ṣe fáànù tí ń fẹ́ ń àwọn anátọ́ mọ́lẹ̀ lókoto tí òjò sókun yìí ń kọ́ wọ̀ ni ni ẹ̀ẹ́ jẹun kí lẹ fi ṣe gbogbo ẹ̀ sheikh ni kì í ṣe pówó là ń bú ọyà á máa pọ́n owó lé ká máa kí owó dáadáa ni ká sì máa sọ̀rọ̀ pówó dáa ni kì í ṣe pówó torí pójówó là ń bú torí pé owó yẹn lè tawassul ila masalihi din gbogbo nta bá tún ṣe nú ẹ̀sìn tí ó da owó náà láfi ṣe kí ni láyé ṣe wà dúníyà owó láyé ṣayé náà wa qad sama'u Allahu ta'ala nígbà tó lọ́n gan dako owó ròyìn ẹ̀ dáadáa ni wàhùn wà kí wàá mú àdámì owó yẹn lọ́mọ ànábì àdámà fẹ́ fi sẹ̀mí qala Allahu ta'ala fi awwali surati nisa sheikh lọ́lọ́n sọ sọ́tún nisa pé wala tutu sufa'aha amwalakum owó ọwọ́ yín níbi tó pàtàkì dé ẹ má kó lọ́dẹ̀ lọ́wọ́ o tó wọ̀ bá pàtàkì ni sọ́lọ́ wọn máa ṣe wọ́n níbi ká má kó lé ọ̀dẹ̀ lọ́wọ́ torí pọ́ pàtàkì lọ́n fi yá má kó fọ́dẹ̀ ìyẹn ló fi yé wa pé kì í ṣe sẹ́ni bí èèyàn bá rówó nǹkan ọ̀nà tọ́gbà rí tọ́ba rí tán tẹ́ ṣe òun là máa sọ̀rọ̀ lé ní àmọ́ kì ṣe kówó ọ̀dà là ń owó dáa torí òun láàyè sẹ̀mí ayé òun náà láàfi sẹ̀sẹ̀mí ẹ̀sìn àmọ́ ní táwọn sọ ń pẹ̀ ni pé ọ̀nà wo lọ́ọ́ gbà wá ó di méní bọ́ba wa kójọ tán bó o lo ó ti ná ó di mélòó bẹ́ẹ̀ yẹn wà lọ́nà haram tọ́ba rí tán yọ jẹ ìyà. gbẹ̀yẹn wa lọ́nà halal tọ́ba na sọ́nà haram yọ jẹ́ ìyá àmọ́ kì í ṣe pówó ni ọ̀dà o èèyàn wà ní lọ́nà ẹ̀tọ́ èèyàn sì na bó ti yẹ kí ọ̀nà afáwa abu isahaka subẹ́yìn tí ibùdó kọ́yé mo ti mo wílẹ̀ kan tẹ́ bá wọnú minhajul qasidin mukhtasar minhajul qasidin page two eleven ibẹ̀ ní ibùdó kọ́yé mo ti sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan afáwa abu isahaka subẹ́yìn òun sọ fún wa pé ní. In salaf, àwọn ní síwájú tí wọ́n jẹ́ sálàf sọ́ọ̀lì kánú yarawna sa'ata awnan ala din wọ́n rí i pé káàsìkì ọ̀pọ̀ rẹpẹtẹ káàsìkì ọ̀pọ̀ kọ́mọ ló ń kà awnan ala din ọ̀fẹ́ ẹ̀ràn ẹ̀sìn lọ́wọ́ ni báàsìkì bá ti pọ̀ tó tọ́bọ́sọ́wọ́ ẹni rẹ bẹ́ẹ̀ lẹ́sìn ó ti ṣe kí ni fi dáa tó kọjá sí gbogbo orí amóhùnmáwòrán ni wọ́n ti ń gbéríṣiríṣi wá sí sebowó táwọn kan ní ni wọ́n fi sún eléyìí débi tí ó dé yìí kóhùn ọwọ́ àjù bẹ́ẹ̀ lọ kí wọ́n tún sún àfa mi kí wọ́n tún sún àfa mi kan kọ́kọ́kọ́ kí wọ́n bá tan amóhùnmáwòrán rẹ̀ báyìí wá sí ńláńlá ni ọmọ gbọ́ bọ́bá tan rédíò wá sí ńláńlá ni ọmọ lọ́wọ́ kí láyé ṣe jàmọ́ ló fi jásùpá àwọn sálàfù sọ̀rọ̀ wọ́n rí wa Sufyanu Thauri ọ̀nà sùfìyànù sàwòrí ti jìn o ẹ máa gbọ́n sùfìyànù sàwòrí ń wí o ọ̀nà sùfìyànù sàwòrí ọ̀nà rẹ̀ jìn sí wa gan lásìkò tí sùfìyànù sàwòrí wá ṣe ìgbà tiẹ̀ ẹ máa gbọ́n tó wí sùfìyànù sàwòrí ní alimẹ́ẹ̀lù bí zamanina hada silahul muminin ó ní alimẹ́ẹ̀lù owó fi na hada lásìkò wa táwa yìí o silahul muminin nǹkan ìjà muminin nù. No nígbà tí Sauri lásìkò ni tí ń pe owó ní nǹkan já kí làwọn ó pè lónìí ẹnìsẹ́ni a máa gbọ́dọ̀ wá lọ́nà halal bẹ́ẹ̀ yẹn wá lọ́nà haramu yóò jẹ ìyá ni mo fi ń sọ bẹ̀rẹ̀ wá sí i pé ọ̀rọ̀ tí mo fẹ́ dẹnu léyìí kì í ṣe ọ̀rọ̀ téèyàn gbọ́ pilẹ̀ rẹ̀ tí ò ní gbọ́ àárín àti tọ́ba gbọ́ pilẹ̀ tọkàn gbọ́ kí mo ní owó Sufyanu Sauri sọ pé owó. òun ni nǹkan ìjà mọ́mìnì lásìkò yìí ọ bó ti wá ọ̀gbọ́ bó ti ná ọkàn gbọ́ kí wọ́n lówó di kọ́mọ owó wákúwá káàkiri ìran ọ kí haram mi ì sì ní ọwọ́ owó lọ́nà halali kọ́ ọ ná haram gbogbo ẹ̀ ní padà bọ̀ wá yẹjú sẹ́ẹ̀rí owó ọ̀dà gẹ́gẹ́ bíi ejò bẹ́ẹ̀ ẹ i pé ìwọ wà lára rẹ̀ bẹ́ẹ̀ bá wá gbé kalẹ̀ tí n bá ń ṣeré báyìí ó dùn owó fi ṣeré gbowó tìrí nu bẹ́ẹ̀ tìrí owó ni kéèyàn máa kó kí pé owó mèrè owó mèrè owó mèrè kò sẹ́ni tí ó wù bẹ́ẹ̀ lágbájá olówó ni olówó ni kò mi wo ara ẹ̀ ni pé bóòlù ó ti nà tó fi ní wọnà tó o fi ní wọnú ọlọ́run bó o ló ti ná tó o fi ní wọnú ọlọ́run ìwọ ọbẹ̀ nù ni àmọ́ kí wọ́n máa kó lówó lówó lówó kò sẹ́ni tí ó wù kò sẹ́ni tí ó yẹ kò sẹ́ni tí ó dùn mọ́. mo sọ lẹ́ẹ̀kan mo tún fẹ́ padà síbẹ̀ lẹ́ẹ̀kejì sẹ́ẹ̀rí owó gẹ́gẹ́ bí àfàwà Ibn Qudama al-Maqdisi bí wọ́n ti wílẹ̀ kan wọ́n ní láàyò dáàmú lẹ́mẹ́lú lè dá tìhì àyè bú owó torí pé owó ni pé owó àmọ́ bú owó owó owó kà ń bú kò dáadáa lówó owó ntọ́ dáa ni dúkìá ntọ́ dáa ni bali yaqaw dam min adami bí ọmọ anabi adama bá ti se owó òun ni ọ̀fà ká bu owó ọwọ́ tiẹ̀ owó fúnra yìí ṣe nǹkan dáadáa ni oore ni ọlá ni iyì ni tọ́ba àlekè ọlá gan pè rẹ̀ tí mú mi ní gbọ́dọ̀ pé lèmi ti rówó yìí ní ti rore yìí ṣùgbọ́n tí ó mú wa máa bú owó ọwọ́ ọmọ ànábì adama ni ó ti wá ọ̀nà onígbà wa àkọ́kọ́ ntí máa fa èébú lára owó ńlọ bíi márùn sí mẹ́fà wọ́n kà márùn bẹ́ẹ̀ àkọ́kọ́ ntí ifá kéèyàn máa sọ pé owó yìí ọ̀dà owó kówó lélẹ́yìí lè ṣe dàtọ̀ hẹ́rìsì yìí alẹ́ yìí ọmọ èèyàn tó fẹ́ wọ́wọ́ kójú kòkòrò rẹ̀ ó ti wá pọ̀ ju bí owó kò ní à ah, kọ́mọ àlè jẹ́mọ́ kọ́mọ kò ní kí lè à ah, owó ni àgbọ̀dọ̀ wọ́wọ́ yìí àti tọ́tọ́ ń kó á sọ pé owó ọwọ́ rẹ̀ aburú ni owó fúnni kọ̀gbàròyìn aburú àmọ́nà tó ń gbà kójọ òun ọ̀nà kí ni ló jẹ́ kó ọwọ́ ó di aburú ní ti ń jẹ aráàmù ní ń ní ń tó lówó ẹlẹ́ẹ̀kejì ìwà owó yẹn kéèyàn kó owó yẹn dúró ńgbà tó wá tán ó lè wá lọ́nà halali ọwọ́ ọwọ́ àṣẹ hapsu owó yẹn ó kó owó yẹn mọ́ra kò tú síbi tó yẹ kó tú sí orówó tán owó ti dé kí n pírọ́blẹ́mù ẹ ọ̀wọ́ anẹ́bí ọyọ náà sí bí wọ́n ti ń pariwo pa akọ mọ́sálásí ọ̀hà mọ́ra níṣẹ́ ń bẹ olè kọ́ fún wọn bí wọ́n ti ń pé àwọn ọmọ òrukàn bẹ tẹ́bí ń pa ó lè bọ́ wọn ọ̀hà wo mọ́ra ìyàwó rẹ̀ ń pariwo òníra owó òfun ọmọ ń pariwo òníra owó òfun ẹbí ń pariwo òníra owó òfun a sọ owókowó owó kówó owó dáa fún rẹ̀ àmọ́wọ́ tó kó lọ́wọ́ lọ́sọ́ di lọ́sọ́ tọwọ́ di ẹ̀dínwó kówó ọ̀nà ẹlẹ́kẹta kéèyàn máa wá ná owó òun eléyìí ń ná àmọ́ bí táwọn ní ọ̀nà sí kí ń ná sí eléyìí kó lọ́wọ́ orí tán kọ́dọ̀ orí lọ́nà halali àmọ́ gbàtí ọ̀nà ọ̀nà haramu ní ń ná sí kọ́lé aṣẹ́wó káàkiri ẹ̀ ní

tọ́lọ̀ ń sọ pé innama amwalukum wa awladukum owó èsè fìtínà fún rẹ o n ti sọ di fìtínà nù bọ́lọ̀ ń bá lóyún owó pé innama amwalukum wa awladukum fìtínà owó yín ọmọ yín fìtínà ni àwọn tí ń sọ di fìtínà òun ni mo kàkà lé ni. jama sẹ́rí àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ wọn ò bẹ̀rù láti kówó jọ ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù láti kó fìtínà nu owó mówó wọ́n ń bẹ̀rù láti kó fìtínà owó mọ́ torí bí fìtínà ń bá dé kọ́ ma sọ tí fìtínà owó bá ma sọ di mélòó mélòó lè yẹn rè owó dé ló di dàkúdà mélòó mélòó yẹn ní etí mutí owó dé ọ̀dọ̀ mutí mélòó mélòó yẹn ti sìn rò owó dé odò ń ní táwọn sálàfù ń bẹ̀rù gangan lára owó nìyẹn kìí ṣe kówó ni wọ́n ń bẹ̀rù ìtòwò yẹn ó sọ wọ́n dà tó dé innal insana la yatgha an ra'a ustaghna wọ́n ń bẹ̀rù pé tówó bá dé káwọn má di ìdàkudà ló fi jásí pé àwọn sálàfù sọ̀ọ̀lẹ̀ kìí ṣe kówó ni wọ́n ń bẹ̀rù fitna tó wọ́ dálẹ̀ òun ni wọ́n ń ṣe kí ni ẹ wo àfa àwọn àgbà. Umar radiyallahu ta'ala anhu nígbà tó di àsìkò rẹ̀ gbogbo ìlú tí islam ò rí gbà láwọn ìlú ńláńláńláńláńlá ayé Umar ni wọ́n gbà tí wọ́n bá ti wá gbàlú kan gbogbo ọ̀rọ̀ ọlọ́ba bẹ ìjòyè bẹ lóòbẹ wọn kò bọ̀ wá Madina láyé Umar ọ̀rọ̀ wa kunu islam kánni tí wọ́n bá ti wá wọ̀lú kan tí wọ́n kó ọ̀rọ̀ bẹ̀ dé kí ni Umar ó ṣe Umar ó bu sẹ́kún ọlẹ́rù ń bà mí o ẹ̀rù ń bà mí o wọ́n mọ̀ lọ́wọ́ ma sọ bẹ́ẹ̀. wípé ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tọ́já sí pé ọlọ́run ò túlẹ̀ láyé ànábì àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tọ́já sí pé ọlọ́run ò túlẹ̀ láyé àbákàrè ṣé kìí ṣe pé ọlọ́run kí wọ́n sa burú mbẹ̀ ni òjò túlẹ̀ fún wọn he ẹ̀rù wa ń bà mí o bọ́lọ̀ ti wá ani Umar Ọlọ́run bá yọ́nú sí Umar ẹ̀rù ń bà Umar ńgbà tọrọ dé tọrọ ń dé pé hey ọ̀rọ̀ yóò wá báyìí láyé ànábì ayé abakari kọ̀ wá kọ́mọ ajá sí pé yóò wá já burú fèmí wọn ò mọ̀rọ̀ yìí wá láyé abakari wọn ò mú wá láyé ànábì àyè mú wá kọ́mọ ajá sí pé wọ́n fi dínà aburú fún àwọn ni kọ́mọ ajá pé aburú ni wọ́n sí fèmí n bẹ̀rù kíkiní yóò jóore fún mi ni o n ṣàdúrà kó jóore fún mi ni sẹ́ẹ̀rí pé kì í pé ọ̀rọ̀ òun ni wọ́n mọ̀rù bẹ̀rù ìtí ó dà fún iná ní sẹ́kínní kọ́mọ dàbúrú fóun torí pé tọ́lọ̀ bá dé ọmọ èèyàn máa yá yàkuyà ni innal insana la yatgha an raha ustaghna afa wa yaya ibn mu'az nígbà tí ó ju owó ó ní alimal akhrab ó ní owó àkekèé ni fayida lam tusjin raqiyatahu fala ta'khudhu tọ́ ọ bá mọ̀ pé ọ̀gàn rẹ̀ ọ̀gàn àkekèé òun ọ̀ọ́mọ bó ti di ọ̀gàn mọ́lẹ̀ mọ̀wulẹ̀ mú àkekèé sọ́wọ́ owó bí àkekèé ni tó o bá mọ̀ pé ọ̀gàn àkekèé tí máa fi tàyàn ọ̀gàn tí fi ń sọ̀yàn báyìí tí máa pé àkekèé tàyàn ọ̀gàn tí fi ń tàyàn yẹn tó o bá mọ̀ pé ọmọ bó ti di ọ̀gàn ń mú mọ̀wulẹ̀ mú àkekèé fa innahu ìnlẹ̀dẹ́gàkà kọ̀tàlà kàsùnmáwò sórí tó bá fi ọ̀gàn nìgun ọba yìí ìwọ tí ń bẹ lára ọ̀gàn yóò pa ọ́ pátápátá qila wọn wá bi àfàwọn ẹ̀yà ibùdó mu'az léèrè pé ma kí ló gan bẹ̀ tá a dúró qal akhadhuhu wa wad'uhu fi oníṣẹ́rí ọ̀gàn tí ń bẹ lára owó tẹ́lọ̀ dì mú kẹ́ tó di owó jọ ó lóun